وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والسبعين وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحيانه رواه مسلم وعلقه البخاري وعن معاوية قال قال رسول الله صلى الله عليه وآله وسلم العين وكاء السهي فإذا نامت العينان استطلق الوكاء رواه أحمد والطبراني وزاد ومن نام فليتوضأ وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوكاء وفي كلا الإسنادين ضعف المروى إنه حديث كجليني أدوني وإن شاء الله نواقض الوضوء أما من أنبال ولا جيه هذه الصنفة في ويتا النبي صلى الله عليه وآله وسلم صنفة وقف عمر ابن حزم رضي الله عنه نبي تانا صلى الله عليه وآله وسلم كان في صيفه وألا يمس القرآن إلا طاهرا كان يكون قال القرآن حياتين في ربما مرة ìgbà wa ti lé yìí wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha òní kánà rasulullahi sallallahu alayhi wa sallam yadkurullaha ala kulli ahyani. ọlọ́run nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọn a máa ṣe ìrántí ọlọ́run ọba ní gbogbo òpó tí wọ́n bá wà ní gbogbo òpó tí wọ́n bá wà. الإمام مسلم ونقبع جواره إيوان وعلقه البخاري وتمسيك رواه مسلم مسندا وذكره البخاري تعليقا الإمام مسلم رحمه الله àwọn gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá lẹ́ni tó ṣàlàyé àtẹni tó ná gbà lọ́dọ̀ rẹ̀ àtẹni tó ń ti ná gbà lọ́dọ̀ rẹ̀ tó fi dọ́dọ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam torí àwọn sọ pé rawahu Muslim ṣùgbọ́n wa'allaqahu al-Bukhari ay dhakara al-Bukhari al-hadith ta'liqan la riwaya Bukhari rahimahullah òun náà sọ nípa àdìsí yìí. lẹ́ni tó gbé kọ́ kò sọ lẹ́ni tó gbà wá ó sọ lẹ́ni tó gbé kọ́ kò wí nínú síra rẹ̀ lẹ́ni tó gbẹ̀gbà wá rẹ̀ wá. bìmọ̀ọ́nà Imam al ó fi hàn nínú síra rẹ̀ igbóhùn náà gbọ́ nípa àdéhùn yìí òun sì mọ̀ káwọn míì gbà wá gẹ́gẹ́ bíi hadith al-musnad as-sahih ṣùgbọ́n lọ́dọ̀ Bukhari ọ̀nà táde fi gbà wá ọ̀lágbára débi kókó jẹ́ ní tó ṣe dédé pẹ̀lú mẹ́jẹ̀mú Bukhari pépé Bukhari ní mẹ́jẹ̀mú ìṣe gbogbo àdéhùn ló máa ń pè lọ́nu tíra rẹ̀ àdéhùn tí ó bá sì bọ́nu síra rẹ̀ yóò jẹ́ àdéhùn tó fulfill àwọn conditions rẹ̀. ṣùgbọ́n àdéhùn lè wá nínú Sahih Muslim gan ìwọ́n tó ṣe pé kò fulfill condition ti Bukhari. so Muslim ó ṣe ìwáyà rẹ̀ gẹ́gẹ́ bí hadith Bukhari ó ṣe ìwáyà rẹ̀ mu'allaqa. والتعليق قلنا لك سؤالين láì jẹ́ pé a sọ ẹni tó gbà wá ìgbà tá a so kọ́ ni. tẹ́lẹ̀ yẹn iná la sọ pé àfẹ́ tó kọ tíra yìí tó kọ Bulughul Maram al-Hafiz ibn Hajar gbogbo tí Bukhari dárúkọ nu tíra rẹ̀ ta'liqan ta'liqan ta'liqan àwọn kó gbogbo wọn jọ wọn á ṣèwádìí nípa ọ̀nà tí oníkálukú wọn gbà wá wọn pe tíra yẹn ní tàgẹ́lẹ́kù tààlẹ́ sísìlẹ̀kùn gbígbádìí fi kọ́. so gbígbé àdéhùn kan àìsè rìwáyà rẹ̀ mùsùlùmí kò túmọ̀ sí káàdì fi hàn ọ̀bà yìí bàtú túmọ̀ sí kékeré tó sàhí lórí condition Bukhari ni ó lè jẹ́ sàhí ganu muslim nítorí pé mẹ́jẹ̀mú muslim kò lágbára tó ti bukhari condition muslim tó máa fi ń consider àdéhìí kó wà authentic ó lẹ sí ti bukhari ti bukhari le gan àpèjúwe rẹ̀ ọ̀nà ni tahaqququ al-luqya tahaqququ al-liqa bayna والمروي عنه الإمام البخاري صنع لابد أن يتحقق اللقاء لدى إمام مسلم تكفي إمكانية اللقاء تكفي إمكانية اللقية إمام البخاري gbogbo ẹni بعد bá gbàdí tó ọlọ́dọ̀ ẹnìkan nínú àwọn àdéhùn táwọn àwọn olùkọ́ dá àwọn lójú pé kálukú gbọ́ straight forward látọ̀dọ̀ ẹni tó ti gbà ní. ọgbọ́ lọ látẹnu rẹ̀ direct kìí ṣe pé ẹnìkan sọ fún un. so condition yẹn le gan. àwọn ọlọ́dọ̀ muslim wọ́n ní kìí ṣe dandan. imkaniyatul luqya ó ti tó. pé ó ṣeé ṣe ká tó wọn ríra wọn ó ṣeé ṣe ká kọ́ gbọ́ lẹ́nu ó ti tó lẹ́yìn sì mà kíkó ṣeéṣe kọ́gbọ́ lẹ́nu rẹ̀ ó sì ṣeéṣe ká pé wọ́n ríra wọn ọ̀lẹ́ sí ọ̀dájú pé wọ́n ríra wọn ọ̀dájú kọ́gbọ́ lẹ́nu rẹ̀ nítorí pé ẹni tó sọ yìí kọ́ gbọ́dọ̀ dájú kó rí i ọ gbọ́dọ̀ dájú kó gbọ́ lẹ́nu rẹ̀ ó ti tilẹ̀kùn tí wọ́n ń pè ní àtẹ̀dìlẹ̀ ó ti tilẹ̀kùn tí wọ́n ń pè ní àtẹ̀dìlẹ̀ àtẹ̀dìlẹ̀ ẹ̀ náà ni kò gbá àfa àtọ̀gbàdì sí lọ́dọ̀ rẹ̀ pamọ́ kọ́ wa sọ pé bẹ́ẹ̀ lómi ló ti gbà so that àfi ní ríran rí kọ́dọ̀ bàrífù kan ló ti gbà ọ̀dọ̀ kúrọ́ kan ló ti gbà ẹni tó sọ pé nǹkan ní yẹtù ló kàn wọ́n ló ti fààyè ó ti fààyè lẹ̀ printed list yàtọ̀ sí Bukhari tó sọ pé condition ni kó gbọ́dọ̀ dájú pé wọ́n pàdé wọn ríra wọn kò fààyè lẹ̀ printed list ìrẹ́ ti jẹ́ pé shartul Bukhari. أشد yàtọ̀ sí ṣọ́ọ̀tù mùsùlùmí torí ẹ̀ lẹ́sìn pé mùsùlùmí gba àdéhìí wá ní lórí pé àdéhìí ni sàhí bukhari sì gbà lórí pé mucallaq ni kò tí ì dájú pé ó wà sàhí. gẹ́gẹ́ bí àdéhìí man amila amalan laysa alayhi amruna fahuwa radd. bukhari àti mùsùlùmí ti kọ́kọ́ gba man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd wọ́n ti jọ gbà wá pẹ̀lú mùsùlùmí. فشبه رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد الإمام مسلم لو ومسندا مسندا بخاري في بجار إنه سرار تعليقا طلع بقى مين أنت بخاري بجار تعليقا يقول لي في عنوان يقول لي في لي حديث مين إذا لم يصير رواية قد مين وهو في فهو هكذا hadithi fíkì tó wà mbẹ mo ní wípé ìrántí ọlọ́run ọ pàtàkì gan àti pé ara àjọsìn onírántí ọlọ́run gbàtẹ́ nìkan wá bá nàbì sallallahu alaihi wa sallam ó ní ntọ́nà wọn bá ṣe lófin nínú Islam ó ti pọ̀ ju ó lọ. فعلمني شيئا أتشبث به وأقوى مني كذا تزيكم لي ما رمى النبي صلى الله عليه وآله وسلم وسلم لا يزال لسانك رصيدا من ذكر الله أنت كاهان رؤية وتقول ربو سنتولى سيسي ماشي الله ìrántí ọlọ́run ìjọsìn ni kódà wọn bẹ náà àwọn ìjọsìn tó lọ́lá gidi níjọsìn tó sí pé kò lè kọ́ ẹnìbọ̀dì lágara ṣíṣe ò sì lè la wàhálà bọ̀yàn lọ́rùn kódà gan ìrọ̀rùn ni kò sí ṣòro nù ṣíṣe rẹ̀ ahán làá fi ṣe ahán làá fi ṣe. ṣíṣe ìrántí ọlọ́run níta àwọn fi ṣe ìrántí ọlọ́run ó náà ní tọ́lọ̀ ní ká máa fi ṣe ìrántí òun àbí sáà nàbì rẹ̀ sallallahu alaihi wa sallam tó fi máa wà. ولا شك أن أعلى ما يذكر العبد به ربه تلاوة القرآن ètò ga jù nínú tẹ́rù òfin máa ṣe rántí ọlọ́run òun náà ní kíkẹ́ àkùrán lánàá àkùrán kẹlẹ́mù wà ọ̀rọ̀ ọlọ́run làkùrán ó sì wá nínú hadith kùdùsí èyí tó fẹsẹ̀ rinlẹ̀ wíkẹ́ fọ́ọ̀lù kẹlẹ́mì lẹ́ على كلام من سوى الله كفضل alẹ́ على غيره أو كما قال ربنا في àdúlọ ti ń bẹ fún ọ̀rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹlòmíín tí èso Ọlọ́run ó dàgẹ bí àdúlọ ti ń bẹ fọ́lọ́run ní lórí gbogbo nǹkan mi torí ẹ wọn à lè dọ́gba o ẹni tí ń fa Kùránì ní ìṣèrántí Ọlọ́run àtẹni tí ń fi nǹkan mí ìṣèrántí Ọlọ́run kódà kó ti pé ndóun fi ń ṣèrántí Ọlọ́run yẹn àzùkárùn màtúrà àwọn alékiri tá a gbà wá ní látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam yọ̀ọ̀yà máa tọ́ alukur'ani lẹ́yìn. tó nínú àdìsí ta ka yẹn ẹ̀kúnrẹ́rẹ́ àdìsí yẹn ni pé ẹnikẹ́ni tí tilawatul Qur'an wa dhikrullah tó máa ń kọ́ ìrojú níbi àti tọrọ nǹkan kan lọ́dọ̀ èmi ọlọ́run màá fún ní tó dáa ju tí màá máa fún ẹni tí ń tọrọ lọ. nítorí pé fọ́ọ̀lù kalami Allah ala kalami man siwa Allah ka fadlillahi ala ghayrih. eléyìí fi hàn wá kí ìrántí ọlọ́run ga púpọ̀ ká máa ti rántí ọlọ́run ní gbogbo gbà wọn bẹ nínú tó lọ́wọ́ bá fi kọ́ á láti. ya ayyuhal ladhina amanu dhkuru kẹsíìrọ̀ ọlọ́run ga tó dá wa ó ẹran tì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ láti ti mọ̀ ike mi mímá yẹ kúlù alẹ́ mìíràn yẹn wọ́n kéèyàn zikrullah inú tí máa wúwo lórí òṣùwọ̀n ní ọ̀gbìn dà kéèyàn ní zikrullah mẹ́rin bisalòlá àti sẹ́lẹ̀ àti sọ pé subhanallah alhamdulilayi wa wàlá wa illallah wa akbar olóore gbogbo ilé ayé àti ntìmẹ́nu ilé ayé lọ gbólóhùn mẹ́rin. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر هتبقى تستقوى بكلمتان خفيفتان في اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم القرآن ليه أهي هي كل شيء kí ọmọ wí lọ́pọ̀lọpọ̀ nítorí kí ọmọ kábàámọ̀ pọ̀ níjọ́ tó bá kú òṣìṣẹ́ tẹ̀yìn bá kú yọ kábàámọ̀ náà bàbá àjẹ́ òní lè má mú mọ́ta kọjá pé sẹ́ẹ̀rì ní máa ń ṣe gbogbo wa yóò kábàámọ̀ pé tó máa mọ̀ pé kú ń bọ̀ ni wọ́n tún ṣe wọ́n tún ṣe kùn jù bẹ́ẹ̀ lọ kátó wa pé tó bá jọ dàrán òun á ronú ike tó ń bá mọ̀ pé ń bọ̀ ní kọ́. wọn ti túbà wàláta mandani àbá ma wúlò mà nígbà tó ti fà kí ti bọ́ orí torí de lé ìdíkìrò lọ wọn lẹnu tó yẹ kéèyàn mójútó كان النبي صلى الله عليه وآله وسلم يذكر الله على كل أحواله ní gbogbo òkú pátá lànà bí fún ara ti ọlọ. but wọ́n máa rántí ọlọ́ọ̀ ní gbogbo òkú àdìsí àríbìnrin àbí tọ́lẹ̀ bọ́dí ẹ̀ lọ́wọ́ fàánì. àwọn fi hàn wá ń bẹ̀ fún ànábì sọ́lá àti ọ̀nà ń kọ́ àwọn lálùkọ̀rọ̀ áàní. lópin ìgbà tí wọ́n bá ti jẹ́ kí wọ́n ní jàǹdàbà lára. a ti sọ pé èyí tó ga jù nínú táwọn fi sẹ̀rántí ọlọ́ọ̀ ní kíni alukọ̀rọ̀ áàní. lópin ìgbà tí wọn bá ti níjà nábà lára ó túmọ̀ sí pé tí wọ́n á níjà nábà lára ń èké alukur'an. wa sọ nípa alukur'an láwa sọ nípa àwọn àtikárò yòókù náà nígbà tí wọn ti ká alukur'an nígbà tí wọn bá níjà nábà lára ní zikiri yòókù náà nígbà tí wọn bá níjà nábà lára. bákan náà wọn ní fún ní wọn sì ní sèrántí ọlọ́ngbà tó bá ń tọ̀ lọ́wọ́ lórí bẹ́ẹ̀ ti rádìsì ẹni tó sálámà sànàbì sallallahu alaihi wasallam ńgbà sànàbì ń tọ̀ lọ́wọ́ ànàbì oṣù dá lóhùn sànàbì tọ̀ sẹ́ńsán tábà sẹ́ńsán lọ àlá wọn á dá lóhùn. kí ló dé wọn láwọn kórìíra àti dárúkọ ọlọ́run nígbà táwọn wà ní ipò ẹni tí ń tọ̀. sẹ́lẹ̀ yà fi hàn wá pé àkíyèsí ìrántí ọlọ́run nígbà tí àbáwá níwọ̀ àwọn ọkùnrin sẹ́kẹ́rì túmọ̀ àlẹ́ kólé àhíyànẹ́ bí wọ́n máa ń ṣèrántí ọlọ́run ní gbogbo òpó tí wọ́n bá wà. a sọ pé lèèyàn ń kọ́ kharaja makhraja al-ghalib ó jáde níjáde pé ìtọ́ pọ̀ jù nínú gbogbo òṣèṣin wọn ni wọ́n máa ń ṣèrántí ọlọ́run kò túmọ̀ sí pé kò sí nǹkan tá a yọ kúrò nítorí pé àwọn ẹ̀rí tọ́ka sí ń tá yọ kúrò láti yọ kù. tọ́ba ó túmọ̀ sí pé ẹni tí ó bá bá àwòrán ẹ̀ lò pọ̀ lọ́wọ́ ó ti ní jàǹdàbà àbí ó ti ní jàǹdàbà tẹsẹ máa ti subhanallah alhamdulilah wàlá ilẹ ilọlọ pékè ni pẹpẹ ti níjà náà bàlá ẹni tó ti báyàwó rẹ̀ lò pọ̀ tẹ́tí jà náà bá ń bẹ lára rẹ̀ wọ́n ní allahu akbar allahu akbar wọ́n ní allahu akbar allahu akbar bọ́tọ́m bọ́tọ́m torí pé ti ní jàǹdàbàlà làákín irun tó gbọ́ tí wọ́n pè yùn gbèsè ni lórí rẹ̀ kíkọ́ tán padà lẹ́yìn ìgbà tí ọba mara torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n ń pè yùn ẹ̀yin náà sọ ọdún tẹ́ni tí ń pè yùn فبتعرف كيف كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل كل لفظ من ألفاظ العموم بو كيلو دي بو بو ني او بو بو كاري كاري تو في بو بو ني يعني بوج اني كان لورو لا تو فيتو انو bí táwọn náà ti rẹ́ẹ̀rí nu ẹ̀rí kínní bẹ̀sùmá nàbí sọlá àṣùlá ẹ lọ sọ pé wàkú nàbí dàtín làwọn ti sọ pé laysat kullu bid'atin torí pé iná sọ pé ala so àtọ́ bá dàrú mọ́ lójú báwọn ẹ̀kọ́ ìkọ́ padà lè kí o náà ẹ̀rí nǹkan mẹ́rin so a sọ pé yẹs asùlá nínú òfin ṣẹ̀ríà al-aslu fil-umumi shumul al-aslu fil-umumi shumul tí gbólóhùn kan bá ti wá tó tọ́ka sí pé gbogbo ntọ́ gbọ́dọ̀ tọ́ka sí lábẹ́ òfin ni pé gbogbo káríkárí nǹkan kan gbọ́dọ̀ jáde mẹ́rin. àyàfi kẹ́rì ó tún wá tóun náà dàbí ẹ̀rí tó fi hàn wá pọ̀ yẹ kọ́ kárí tí wàá yọ kù ó rò pé yé ẹ̀rí tí ó tọ́ka sí pé gẹ́gẹ́ bí lè ṣe wá tó lágbára irú rẹ̀ náà tún wá from the same source yóò wá fi hàn wá pé no eléyìí àmún mọ̀kọ́sọ́sùn ni torí eléyìí ti di àmún mọ̀kọ́sọ́sùn ayé ala kulli ahyani ayé ala ghalibi ahyani wọ́n ti di àmú mọ́kọ́sọ̀ torí pé ọ̀fman àwa ti wá àmà fi gbogbo ẹ̀rí ṣiṣẹ́ ni àwa ìṣe mimman yu'minu bi ba'd al-kitabi wa yakfuru bi ba'd eléyàá ṣe àwọn Yahudi ni wa man naha nahwahum àtẹ̀ntì máa ń gbarú wọn. tọ́ eléyìí jẹ́ bẹ́ẹ̀ àmọ́ wa kullu bid'atin dalalah ẹ̀rí wo lọ yọ bídà kan dànù wíkẹ́ bídíà kan o òun èsè bọ̀ láàlà fẹ́yìn mọ̀ kò sí kò sí ní wá torí káwọn ẹbí ti kú sallallahu alaihi wasallam torí ẹ títí tẹ́ẹ̀tì rẹ́ẹ̀rì ó sọ pé bídíà kan èsè bọ̀ láàlà gbà náà láàrin fẹ́yìn náà rọ̀rọ̀ sọ o tó àmọ́ yọ gbogbo ọ̀sẹ̀ kù ní kíni bọ̀ láàlà ẹ̀ sì ní rọ́nà fẹ́ẹ́ fi kọ́kẹ́ èsè bọ̀ láàlà títí tán ní ìsinyìí wọn lànà bí sallallahu alaihi wa sallam wọn máa ń sì rántí Ọlọ́run ala kulli ahyani ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ni pé kò sí jama jama bíkìrì tán dalẹ̀ yadhkurullah ó máa ń sì rántí Ọlọ́run ala kulli ahyani ní gbogbo òpò yóò wùtọ́ bá wa ó túmọ̀ sí pé wọn ọ̀dá jama alásàlátù lẹ̀ jama bíkìrì kálukú kó sì rìn jọ lọ. amẹ́ríkà sọ pé ayọ́ alladhina amanu dhkurullaha dhikran kathira ọlọ́ni yá ẹ̀wọ̀ yá. Ìgbé kìí sí ẹ̀sọ́ lọ́lọ́run bá sọ̀rọ̀ ọlọ́ni yá ayọ́ alladhina amanu. ó dúkùrú ló tún wí kí ló kún wáwùl jamaa wọn á ní tọ ibi táwọn ti mú un lò tẹ́ ẹ ti mú kí ni gbígbé ìjọba ti kírun tán à ń ta gàfúrú ńlá à ń ta gàfúrú ńlá ẹwọ ẹgbẹ́ wọn ò pé dáadáa gan ọlọ́wọ́ ọlọ́ọ̀kú sòrò yàtọ̀ ni à ń ta gàfúrú ńlá à ń ta gàfúrú astaghfirullah tọ́jọ́ra wọn tọ́jọ́ra wọn. lọ́nù sàn. tó gbogbo yẹn wà gbé ẹ̀mí ọlọ́mọ ní àwọn onímọ̀ mìíràn kóbìrì wà lùbákìrì wàkìrì mìíràn kóbìrì wà lùbákìrì mìíràn kóbìrì kálukọ́ máa wù. ọlọ́wọ́ àlẹ́ kí ni wọ́n sọ. wọ́n á níbẹ̀ làwọn ti mú un. kí ni wọ́n mú bẹ́ẹ̀ yẹn ipe kájọ máa ṣe díkìrì papọ̀ àríkọ̀sẹ́rì kankan. nínú sẹ̀rí àyè o kí ẹjọ́ ṣe díkìrì kẹjọ máa gbẹnu sókè papọ̀ yẹn máa hà. جماعيا كذلك الذكر الجماعي بدعة كذا ما سذكر قاقوايا على ذلك so أما أتوانا أنو أدي سيكي قبرو كنتو با سذكر قبون سوكي كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيان قول أنت المتابع قبو sòkò sí wọn gbọ́ torí ẹ̀ ni àwọn olùmọ̀ sọ pé ọtọ́ pété a bá fẹ́ fẹ́ bíkìr ká gbóhùn sókè subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah fama wí fáwọn ìkẹlẹ mi ọgbọ lẹ́nu rẹ̀ kò burú kò sẹ́rì tọ́ta kù kọ́dà àwọn ẹ̀rí tuntun àna ṣẹ̀rí àtúntọ́ka sí pọ̀tọ́ rẹ̀. sẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní dùwà òsèlè àdúrà fífẹ̀yìn fọlọ̀ ṣùgbọ́n dùcà òtọ́lẹ̀ dùcà òmẹsẹ̀lẹ̀ jẹjẹjẹjẹ ni ud'u rabbakum tadarru'an wa khufyah tẹ́ẹ̀bà pé ọlọ́run ọba yín tẹ́fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ìrábàbà àti ní rírẹ̀ òsílẹ̀ lọ́wọ́ dákùnrin mi lọ́wọ́ lọ́wọ́ dákùnrin kí ẹsẹ̀ pé irú ìta àwọn ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ fúláṣí náà gbà mí ọlọ́run sórí wọ́n ti tó sàdéhùn wá ẹ̀yìn ọmọ àwọn so ẹlẹ́yìn àṣà àwọn kiri yóò nù nínú Islam wọ́n ṣàdúrà láàrin rẹ sọ́lọ̀ ò nídìí láti gbọ́ ẹnì kankan gbọ́ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe dékìrì ọ̀tọ́ kéèyàn gbọ́ so nítorí di eléyìí báyìí eléyìí fi hàn pé tá a bá fẹ́ ṣe zikiri a lè ṣe a lè gbóhùn sókè àwọn tó bá fàdúrà láti ń kọ́ àní ṣe kí ni a lè gbóhùn sókè. hadisi tó wá nípa pé irba'u ala anfusikum fa innakum la tad'una asamman wala gha'iban ẹ̀sánú ẹ̀sánú orí ara yín kì í lẹ́ńpẹ́ kì sì sọ bàtà kan lẹ́ńpẹ́. ọba olùgbọ́ ọba olùrí ńlẹ̀ ń pè ìgbà táwọn sábẹ́ tí wọ́n ń ṣàdúrà wọ́n bẹ̀ pẹ̀lú ànábì sùnmọ́ àlùsùn wọ́n ń ṣàdúrà wọ́n ń gbọ́n sókè ànábì wọn sọ pé ẹ̀rọ bá ru ara ẹ̀ ń fòsè kù ẹ̀ sànú orí ara yín. síbẹ̀ láyé náà rí i pé yóò bá ní kì í tán nínú gbóòsùn kọ́mọ bá sọ àlánú jẹ. àwọn èèyàn kan wà sílé pé bóyá àti kiri ìzìn wọn ti ń bọ̀ wọ́n fi di mùsùlùmí so ìgbà tí wọ́n bá di mùsùlùmí irú bí wọ́n ṣe máa ṣe tára wọn máa gbóná sí ìgbónára máa mú wọn so wọ́n lè tún fẹ́ introduce ẹ̀ Islam náà ẹ̀rì tí wọ́n ní gbogbo yẹn dé nígbà tí gbogbo wọn bá dìde ẹ kálukọ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ gbogbo olúwa bẹ́ẹ̀ kẹ́lẹ́ bí wọ́n tó máa tó pé fire from the heaven fire from àwọn náà máa di wèrè yẹn wọ́n rò fún àwọn bẹ́ẹ̀ lọ́ọ̀ ni ẹ̀rì kálukọ ọmọ sọ pé ọmọ ilé ọlọ́sí àgbà ọlọ́sí àgbà ọlọ́bí orí. nínú Islam ud'u rabbakum tadarru'an wa khufyan subhanallah lẹ́ni tí ń ra bàbà tí ń fira rẹ̀ gbolẹ̀ fọlọ́ tí ó sì ní gbóhùn sókè yàtọ̀ sí kò náà torí pé bá a ti gbọ́ fún Ànábì sallallahu alaihi wasallam náà làá máa ń gbóhùn nítorí jẹ́ pé lọ́dọ̀ imáàmù Ṣáfi'í àwọn aláàbọ̀dọ̀ tó gbóhùn sókè mẹ́tòló àti imáàmù Malik wọ́n lè ní anna du'a wal aslu fi du'a al-ikhfat wọ́n náà dùn àní èyí tó sì jẹ́ òfin nínú àdúrà ni pé àgbọ̀dọ̀ gbóhùn sókè. ǹjẹ́ tó bá jẹ́ báyẹn a ti rí i pé azikir alẹ́ gbóhùn sókè mẹ́. tùrẹ́ níbi Abbas radiyallahu anhu sọ fún wa sẹ́wọ̀n bóyá bíi thirteen years àbí bẹ́ẹ̀. ó ní èmi yìí mọ̀ láyé ànábì sọlá àtúnlá tí wọ́n ti kírun tán àyàfi ohun àwọn èèyàn tí wọ́n máa gbọ́ pé kálukú ṣe dékèrè. tòun torí ẹni tó súnmọ́ ilé mi sí ọ̀pọ̀lọpọ̀ ti parẹ́ nítorí màlìkí àtẹ̀sẹ̀ àbí kèsì ńlá ẹ̀sẹ̀. tọ́ ìrúlọ́dọ̀ màlìkí ya àmọ́ àwọn ẹgbẹ́ òsókè lẹ́yìn tó bá kírun tán pé màlì kí èé gbóhùn sókè àbí ìta ń gbọ́ láwọn mọ́sálásí nǹkan bó wọ́n ti rí <laughs> torí lọ́dọ̀ màlì kí amẹ́gà àbùtù wọn ọ̀bọ̀lọ̀ ògbóhùn sókè kékeré so ṣùgbọ́n ìmáàmù Ahmed ló ní ìwáyà ipe tá a bá ti kírun tán adkar almasura tá a nàbí ní káwọn ẹsẹ̀ kálukó gbóhùn sókè torí hadith ibn Abbas yìí. tó ní èmi yẹn mọ̀ kí wọ́n ti kí òun tẹ̀ dán láyé ànábì lọ́wọ́ àti wọn àti bí kálukú ṣe máa gbóhùn sókè ní máa mú mi mọ̀. sẹ́lẹ̀ túmọ̀ sí astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل قلب وما ويتيان وكذا كي جماعة تو إليه ومن السنة pé kálukú wù sí. tọ eléyìí jẹ àdéhìí ìtàlákòókò tó mú wa fún wa nítorí pàtàkì àfààfin má dé sí wa ń bí à ń sọ̀rọ̀ kálù àlá nítorí wọn já lù àlá kí wọn á mi gbégbé nítorí àfààfin tọ́ka sí ni pé àlùwàlá já kò pé ká má sì rántí ọlọ ìlàlùwàlá kò pé kí n má sí àlùkùránì lópin ìgbà tí n bá ti ní gbé àlùkùránì sẹ́nu pé lẹ́ẹ̀kan bàdí tó síwájú wọn ò gbọdọ̀ gbé àlùkùránì tó ọba sínú mara àìkò gbọ́dọ̀ gbé kò túmọ̀ sí àìkò gbọ́dọ̀ ké o lè ké tẹ̀ntì pé kọ̀tọ́ kò gbé lókè ìgbà tí ìbá ti ṣe pé jàǹdàbà ló ní lára tó eléyìí báyìí ó fi hàn wá báwọn. hadisi ali ibn abi talib radiyallahu anhu tó wá tọ́ka sí pé lókùn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tí wọ́n bá ti jẹ́ pé wọ́n jẹ́ ni tí ó ní jàǹdàbà lára wọ́n máa ń kọ́ àwọn lálùkùránì ó túmọ̀ sí kẹ́ni tó ní jàǹdàbà lára kò ní kí alukur'an kò ní ṣèrántí ọlọ́run yàtọ̀ sí obìnrin tí ń ṣe nǹkan oṣù èyí tí ń ṣe nǹkan oṣù ó lè ọlọ́run èyí ń nǹkan oṣù ó lè ké ní tó ti há sórí náà alukur'an ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé wọ́n ní oníjàǹdàbà láìpẹ́ láì jìnnà ó lè lọ wẹ̀ kí jàǹdàbà kú lára rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń ṣe nǹkan oṣù kò sí lọ́wọ́ rẹ̀ ó di jọ́tọ̀ lọ́nba sábà ní kọ́mọ́ sì rántí ọlọ́run torí pé ó wà nípò pé nǹkan sùn jáde lára rẹ̀ tó tí ò ní jẹ́ pé ọkàn rẹ̀ ó di ọ̀kan nínú àwọn ọkàn tó ti di ghafilin anillah tí wọ́n ti fọ́nú fọ́ra kú lọ́dọ̀ ọlọ́run bí. ẹ̀sìn mọ̀ pé ala bi dhikrillahi tatma'innul qulub tó ń torí délé gbogbo àbúrò sọ́bà àwọn mẹ́sà obìnrin tí ń sìn kó sùn náà máa ṣe àwọn àrántí tí ànábì sọlá àtìlá ní èyí tó sì wò tó sì jáyà alukurani nínú àwọn àtàrò sọba wal mẹsà yóò tún ké so nítorí de eléyìí báyìí kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtẹni tí ò ṣe nǹkan oṣù ju wípé kò gbọdọ̀ gbé alukurani lọ kò sì gbọdọ̀ máa ké alukurani ní kéèpé òun náà wà bí ẹni tí ò ṣe nǹkan oṣù ṣùgbọ́n gẹ́gẹ́ bí máa Malik àwọn nìkan ni wọ́n ṣe exemption bẹ́ẹ̀ pé ó lè ké ní tó ti há sórí tí ò ju àyà kan àbáyà méjì lọ so ṣùgbọ́n láyè tí wọ́n rọra fẹ́ lójú tẹ̀ kó ọmọ kájà rẹ̀ tí ọba sáà ti ní gbé lọ tọ eléyìí jẹ àdìsí alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí ẹlẹ́ẹ̀kejì wá eléyìí jẹ àdìsí Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu katibu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam akọ̀wé ni fún anabi wa sallallahu alayhi wa alihi wa sallam tálẹ́ni náà ti fojú di Muawiya. سالني ناس بنو أتلو معاوية رضي الله عنه سابي نا سابي تسيكي نفسي سيك فان النبي صلى الله عليه وآله وسلم وما تبى بارك بإسلام يوم دنت النبي صلى الله عليه وسلم سوى لو في مكة سوى بمكة لو عمك كفيري يوم تبى بارك بإسلام رب إسلام إسلام ما تدا معاوية إيه òhun náà ni ọmọ àbí Sufyan Muawiya radiyallahu anhu wọ́n fi jẹ gọ́vnọ̀ fún sam nígbà tí wọ́n yí ọ ẹ̀gbọ́n rẹ̀ kó ń gọ́vnọ̀ wọ́n fò ń jẹ gọ́vnọ̀ bẹ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ló fi jẹ gọ́vnọ̀ ó sì pẹ́pẹ́pẹ́pẹ́ níbẹ̀. ń bẹ gọ́vnọ̀ títí tó fi dá yé Ali ibn Abi Talib kó tó di pé wàhálà tẹ̀lé. Muawiya yìí radiyallahu anhu òun náà gba àwọn àdìsí wa lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ti kó pẹ́ kó tó gba Islam òun náà gba àwọn àdìsí wa nínú àwọn àdìsí rẹ̀ òun náà làdìsí man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din. Muawiya. àpèjúwe rẹ̀ àpèjúwe àwọn míì náà nì nínú àwọn sàbẹ ànábì sọlá àtúnà wọn kọjá ẹni abẹnú alẹ àlẹlù gẹ́gẹ́ bá ti sọ nínú sẹrìṣì àfẹyìlẹsìlẹ wọn tuntun yà gbàdá bí ọ̀kan nínú àwọn sàbẹ rìn léèrè bí wò lọ́lọ́lá jù Muawiya bin Abi ni àbí Umar bin Abdul Aziz ó ti dá wọn ní àá. eruku lásán tó ń bẹ nínú Muawiya eruku lásán tó kù sí Muawiya nímú nítorí pípẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́ọ́ jagun ọlọ́lá ju Umar ibn Abdulaziz gan lọ ó túmọ̀ sí pé ọkọ̀ bíi rélùwé ọ̀tayọ̀ à ń wọ̀rùn àwọn sábà bí wọ́n kọjá gbogbo rọ́bìṣà nọ́ọ̀sẹ̀ tẹnìkan máa fojú di àbọ̀mọ̀ tẹnu àtẹ́lù ìgbà tí kúrì yẹn bá dàrú kó ajẹ́ pé tàbí lọ́mọ bú tàbí lọ́mọ làánà báwo ló ti ṣe fẹ́ bọ́lọ̀ ń pàdé tó bá di lọ́la àlùkìyà ọ bẹ̀rù kọ́ lọ́wọ́ bó fi ọ́ sẹ̀sìn kó tó fàyè yìí lẹ̀ òun bú àwọn ẹni tọ́lọ̀ yìn òun bú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń kútọ́ yọ́nú sí òun bú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ pé ọ̀gbọ́dọ̀ bú ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni pé Muawiya yìí radiyallahu anhu ah àwọn tá àwọn sábẹ́ wọn bẹ nínú ẹni tí wọn fi iwájú tó ẹgbẹ gbogbo wọn máa bu èpè wọn máa tẹ̀lé kí ló wá sí nítorí tọlọ. lahu ma kasab wa alayhi maktasab kí ẹni dáadáa tó ṣe ẹni bí àìdáa tó ṣe a ti ń wò pé mélòó ni àìdá wọn lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n jẹ́ tàbí ànábì sallallahu alaihi wasallam. sòtáwà dúró lórí pé nígbà tó ti jẹ́ pé sàábí ìgbà tó ti jẹ́ sàábí tó bá ti wá sẹ̀ lọ́wọ́ ti wá di pé ìgbé ẹnìkan ni ọ̀dà yā ayyuhalladhīna āmanū in jā'akum fāsiqun binaba'in fatabayyanū. tòbí sàábí ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ sàábì ni wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ àmọ́ tá a sọ yìí pé jíjẹ́ sàábà ó túmọ̀ sí pé jíjẹ́ màláíkà ni nàám sàhábà màláíkà ṣé bákan náà wọ́n rí sọ́ọ̀dì mìíràn fún ọjọ́ ra wọn. Rẹ̀ sàhábà ayé min al-bashar laysu ma'sumin wọ́n yẹ sẹ́ni tá a fọ̀ mọ́ kúrò pé wọn ò ní dẹ́ṣẹ̀ So màláìkà màsùmù sọ́sùgbọ́n ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀yìn gan-an ó dàgẹ́ bí ẹ̀ka kan omi kan ní lẹ́gbẹ̀ẹ́ òkun òkun àforíjì àti ẹ̀ṣẹ̀ ẹ̀ka kankan wọn a drop of water ṣé yọ pa òkun lára kò ní pòkun lára wọ́n wá pé ìwọ náà mùsùlùmí wọ ẹ̀ka kan omi kan ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ mẹ́gbẹ̀ẹ́ omi òkun ẹ̀yẹ́ fúyẹ́ pé òkun wu o àwọn èsì sàábì o àwọn èsì sàábì ẹ̀ẹ́dẹ́gbẹ́ sàábì ọ̀tọ̀ ẹnìkan náà wá pé ẹ̀yin ni sàábì òun ẹ̀yin sàábì òun bá o ẹ̀yin sàábì òun bá wò òkú yé ṣé sàábì mi tún wà wọ́n mọ̀ sọ pé ẹ̀yin lọ́rẹ́ mi ètò kẹ́yìn sàábì mi tó yé torí kọ́ mọ́ bàjẹ́ pé omi gbígbóná wà á dàpọ̀ mọ́ tútù ẹ̀yin lè yàn mí ẹ̀yin lọ́rẹ́ mi kì í ṣe pé ẹ̀yin sàábẹ̀ mi o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fi àwọn alábùdó yẹn wọ́n fi ṣeré alfọ́ọ̀mù ṣàràyà wọn kì í fi ṣeré ẹ gbọ́dọ̀ restrict ẹ̀ sórí ibi tí wọ́n lò fún ẹ gbé lọ́bù mí torí kí tẹ́lá gbé lọ́bù mí ẹ kò bẹ́ẹ̀ sí ilé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mẹ́. so ǹjẹ́ tó bá rí báyẹn Muawiya radiyallahu anhu. ó نبي محمد صلى الله عليه وآله وسلم العين وكاء السهي فإذا نامت العينان استطلق الوكاء رواه أحمد والطبراني من يجو يجو به اسم جنس أي العينان العين به تمارني العينان وكاء السهي òun ni okùn tí a fi so ihò dí ẹ̀yin ju amédèjì òun lókùn tó so ihò dí wíkẹ́ òun lókùn ẹsẹ́hí ihò dí. فإذا نامت العينان ترينا nígbà tó ju méjèèjì bá ti lè sùn istatlaqalwika òkun tá a fi so òdi òtù rọ̀bádìí sì ń ti yé hmm. àìsùn ni ò jẹ́ kí só ó ti máa rún ní mọ́tíláṣí láti lédè kúkúrú àmọ́ tẹ́ bá ti gbóòórùn só ẹ̀rọ awagbọn bẹ̀ pé ṣé ẹnìkan ń sùn ni àbí báwo torí pé tí oorun bá ti dé kí ló ṣẹlẹ̀ fọkùn ti slack so hadith yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí kò sùn òun lè màmá dájú pẹ́lú àlọ́ òun já àbí ọ̀jà àìsùn ó túmọ̀ sí pẹ́lú àlá ń La lópin ìgbà tí ọba ti lọ sán lọ láti wọn mọ̀ pé nǹkan kan jáde àmẹni tó sùn mọ mọ àmọ mọ pé nǹkan kan jáde kò ṣẹlẹ̀ lọ sán lọ láti jọ tó yé nítorí pé ńgbà tó ti sùn yún ẹyẹ wọn ti pè okùn dábí tó gíní ó ti lùz tó nítorí ti eléyìí kódà kìí ti sún lásán àkàràmọkùnrin wa ẹni mi gbọ́ yàgbé ara tí ó ní mọ́ tó àwọn agbésó oṣó àwọn àjìyàn torí pé tí wọ́n á gbẹ̀rún nísìnyí ẹlòmíì ti ti ń sunu mọ́ṣáláṣí tí wọ́n á gbẹ̀rún ẹ̀rí pé náà gbọ̀nra pẹ́pẹ́pẹ́ pé náà náà lọ́sàn-án lọ aláṣẹ tó ní nóò kí ló ṣẹlẹ̀ kí ni ò sì ṣẹlẹ̀ <laughs> torí oorun tó sun gbogbo nǹkan ti ṣẹlẹ̀. so wà á kẹ́rọ́ kúmọ̀ wá ẹnu pé tó sùn tí tó fẹ́ jáde lára rẹ̀ ọlọ́ nínú ọlá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sùtì máa jáde tí wọ́n bá sùn kì í ti sùtì máa fi fọ́ọ̀sì jáde ìtí ọmọ jáde lálàáfíà ni tó ẹ kó nǹkan ò ní mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ so eléyìí nítorí ẹ̀ tó bá ti sùn lọ́tún àbàlà sí báyìí torí ẹ̀ ló ti wá nínú rìwáyà mi wípé wọ́n máa ń ná mẹ́fẹ́lẹ́yẹtọ̀wọ́ bọ́ ẹ̀ ẹ̀ bá ti ṣàlàyé nìsín ó lè má yẹ lómi pé tá a bá ti sùn okùn ti tú o okùn ti so o kò ó lè má yẹ lómi à ń wá sùn kọ́ wọ́n á ní sọ̀kò burú gbogbo ẹni tó bá ti sùn kọ́ kọlọ tó ń lọ àlàjì. وهذه الزيادة في هذا الحديث عند أبي داود ولا نقيم بلد أبو داود من حديث علي دون دون قوله استطلق الوداع واني عليكم ينبين حديث علي لدى أبي داود يتسويك أقنصو أقنط وصف أقنط بيه ṣùgbọ́n wọ́n sọ pé ẹyinjú òun lókun tó so ihò dí tọ̀ nígbà tí ẹnìkan bá ti lè sun ó kọyà tán àlọ́ àlàsì lọ́wọ́ àánú hadith Ali radiyallahu anhu. وفي كلا الإسنادين ضعف ṣùgbọ́n ọ̀nà tábí ti méjèèjì gbà wà ọ̀lẹ̀ ṣùgbọ́n olùmọ̀sọ yìí pé rìwáyà ti Ali radiyallahu anhu ọ̀làgbà àti ti Muawiya rìwáyà àdéhìí yìí ti àlè ọlágbára ju ti Muawiya tó ń torí ẹ̀ wọ́n fi ń sẹ́ẹ̀lì ẹ̀ rí i pé abá ti sọ̀rọ̀ oorun tẹ́lẹ̀ a ti sọ̀rọ̀ oorun ṣáájú ṣògì ló tún á mú oorun á bí ṣebí àwọn náà ló ti kún kó gbogbo àdéhìí tó jẹ mú oorun jọ sọ̀rọ̀ wọn á pín in sọ̀rọ̀ eléyìí yẹn ọyọ pẹjọ kébì kan náà kó gbogbo ẹjọ sí wọn máa ń jẹ kí èèyàn tẹ máa kọ̀wé àwọn ọ̀rọ̀ tó bá jọra wọn èèyàn kọ tẹ̀léra wọn kì í ṣe pé èèyàn kọ́kọ́ ti sọ̀rọ̀ kan tó jọra àwọn gbà tó bá tún wá pẹ́pẹ́pẹ́pẹ́ yóò ti sọ̀rọ̀ oríṣi mi yóò tún wá mọ́rọ̀ àbà tó eléyẹn ń túmọ̀ sí pé nínú àwọn ọ̀nà tó yẹ kéèyàn máa gbà kọ̀wé òun náà ní pé gbogbo tó bá jọra wọn kó tó tẹ̀léra wọn màtẹ́ bá sọ eléyìí tẹ́lẹ̀ wá sí tẹ̀tẹ̀ rò mí kò burúkú àti kọ̀wé tán ká tó tún rí nǹkan míì tó tún jọ nǹkan míì á lọ kọ́ sáàrin ibi tọ́jọ́ ni kì í ṣe pé àwọn àtúnṣe chapter tuntun fún un. tòṣùgbọ́n ọlọ́wọ́ san án lẹ́sàn-án rè so àwa láyè sí àwa lè mọ nǹkan tó ṣùgbọ́n ìmọ̀ wò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ tiwọn so àwọn tí wọn wọn máa tó náà dáadáa ṣùgbọ́n tọ́kàn àbí nǹkan méjì bá bọ́ mọ́ wọn lọ kò kó àbùkù bá wọn so adéfì ń tọ́ka sí pé oorun tẹ́ rí yẹn ohun gangan kọ́ ló máa ń bàlù àlàjẹ ṣùgbọ́n sábàbí oorun kọ́ ni tí máa bàlù àlàjẹ ṣùgbọ́n sábàbí ìrìn àti sọ pé tí ẹyinjú méjèèjì bá ti lè sùn báyìí ìtọ́kùlọ́kọ̀lù ìta okùn tá a fi so ibi tátẹ́gùn gbà jáde yóò tù sòwò túmọ̀ sí pé oorun gẹ́gẹ́ kó ló gba àlù alájẹ ṣùgbọ́n òun ló ṣe sábà bí jíjáde ń tọ́gbà àlù alájẹ sòtí tí ó gbà àlù alájẹ bá sì jáde ń àlù alájẹ kí ni àlù alábàjẹ a ti sọ wípé ìtọ́kànbalẹ̀ sí ni pé oorun gbogbo oorun tí ìbá ti sùn oorun tí ọjẹ́ ògbé gbogbo ẹni tó bá ti lè sùn kó lọ tún àlọ́ àlàsì ni gbogbo ẹni tó bá ti lọ sùn tó ti sùn kó tún àlọ́ àlàsì kò sí àdọ́gbọ́n sí mẹ́ torí pé ńlọ́kàn balẹ̀ sí torí tó wá nínú hadith anabi sallallahu alaihi wasallam tó ní dáa máa yọrí ibùká ìlànà àlà yọrí ibù títí máa ń sọ ní yúròyìròyì pátì lọ sí di tí òsì ọ ní ròyìnròyìn fún ebi láti òsì lónìí yìí báyìí kọlọ ọba kó ràn wá lọ kó fún alágbọ̀ọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti máa fi ń tà ń sí wa o ó ti ń dá ń gbọ́ jàre fún

òní ṣe díkìrì kankan ti wẹ̀ torí pé òun náà ní sinmi máa ó ti wà ní kọ́ndíṣàn má díkìrì náà. láti wẹ̀ àlọ́ wà júnù ṣebí òun náà ní jánábàlà òní ṣe ibẹ̀ yẹn lọ́rọ̀ Imam Ahmad ti wà ó sọ pé àwọn ọkùnrin kan wà tá a ti lè dákọ̀ lọ sálẹ̀ dákọ̀ rẹ̀ sọ́kàn àwọn sọ pé alẹ́ sọ́sọ́ kan bí kò fẹ́ sàlùwàlá ní ilé ìwẹ̀ yín tẹ̀ máa ń tọ̀ sí tó kọ́ wá kọ́ wá kọ́ wá básímálà sọ́kàn rẹ̀ sọlọ́dọ̀ imam ahmed kò burú asọ́hìn ni kò burú asọ́hìn ni kò tí ì básímálà ó dìgbà tó bá wí bísímìlá ọba àmọ́ gbóhùn sókè ìgbà náà ló tó jẹ́ pé o basmala bẹ́ẹ̀ náà làdúrà àgbà tí èsì sàníyà ò ní ṣe due to the condition you are. Tó sì àlà àwọn tó bá ké tébù lẹ́fẹ́ gbé kò burú tébù lẹ́yìn ó gbé. ní tébù ló gbé gbogbo tébù yẹn pé wọ́n lọ tébù lè ní gbé pé táyì. ṣé báwọn ọ̀nà àwọn ọ̀nà ẹ̀bí wọn léèrè bí wọ́n ti rí? ìtawà mọ̀ làwọn sọ. Ah, Gẹ́gẹ́ bí ẹ ti sọ pé kò tọ́ fún ẹ̀mẹ́rin tó ní àgbà pé ó máa kà nínú àgbà náà. Láàrẹ̀ wọ́n pé láyò ìgbẹ̀lú tó ṣe é ṣe sí àgbà àkùnrán sórí bẹ́ẹ̀ láptọ̀pù. Ìjọ lè máa kà látòrí rẹ̀ lé. Sọ fífi kọ́rọ̀ fífọwọ́ kan náà sọ, ó kàn gbọ́dọ̀ ké. Gbọ́dọ̀ ké ní kíké tẹni tí ń ṣe tìláwà. Wọ́n lè ké ní kíké tẹni tí ń ṣe zikir ẹni tí ó ṣe zikir àwọn àyọkà ní zikir sòṣìwọ́n tó fẹ́ ṣe tìláwà á rí i jẹ́nẹ́rálì yóò mọ̀ kí lọ ni kò sáyè rẹ̀ fóbìnrin tí ń ṣe nǹkan àmọ́ tó bá fẹ́ kéńké ẹni tó fẹ́ ṣe zikir kò burú. ṣé máa fẹ́ forí sọ̀nà wọn kọ́ fọwọ́ kan wá bí wọn wọ́n kàn fọwọ́ kalẹ̀ wọ́n wá fi sọ ọmọ aláìmọ̀kan ni wọ́n ògùn àìmọ̀kan ti ní kéèyàn kọ̀ wọ́n ògùn àìmọ̀kan ni ká kọ̀ wọ́n kọ́dà tó bá ti rí pé wọn ò ní lè tẹ̀ forí kalẹ̀ ni kò sínú òfin pé kí wọ́n fọwọ́ kalẹ̀ wọ́n á máa fi kán wájú wọn wọ́n jókòó wọ́n máa jókòó wọ́n tẹ̀ débi tó máa lè tẹ̀ débi lórí wọn ọba lè kalẹ̀ gan wọ́n tẹ̀ débi tó máa lè tẹ̀ dé ló kọ́ páwọn ti forí kalẹ̀ wọ́n sì tún padà sí ìjókòó wọ́n sì tún tẹ̀ débi tó máa lè tẹ̀ wọ́n tún padà sí ìjókòó eléyìí wọ́n sì àwọn kìí sì kọ́ ọmọ fọ́ kalẹ̀ fọ́ ọkùnrin. nípa ìdáhùn ìfẹsí ti gbogbo tí wọ́n ṣe hybrid tí wọ́n ṣe ó fẹ́ ṣe díkì pé tí wọ́n ṣe bóyá ó fẹ́ ṣe Ìbá ti pé. Àlẹ́rìí ah, tó ní kó ké gan. Ẹ̀rí ẹyọ kan báyìí tó ní kó ké àkùrá nígbà tí ń fi háì kò sí. Torí adúpẹ́ fẹ́ni tó ní kó ké díẹ̀ gan. Mo rò pé yé. Ó túmọ̀ sí pé ò béèrè nǹkan kan. Kò sí ẹ̀rí kan báyìí tó ní kófìnì ó kí alukur'an ti máa ń ṣe àì kú sí. ìrẹ́ máa Malik gan tó sọ pé ó ní kí àyà kan àbáyà méjì ní tí wọ́n lò ń bẹ̀ ni dalilun min al-ma'qul kò sẹ́ẹ̀rì kan tó ló lè kí alukur'an kú sí. Ìdájọ́ tí ó ṣé ìdájọ́ ẹ̀ka ni àwọn nílùú àwọn يعني القول في الكل كالقول في الجزء الجزء قرآن والكل قرآن يعني ممكن بعد القرآن بعد العمل يعني كلا كتير تفسير نيكرا فيكوني أوبي ولا ميكو كتير فيكولي ميكو

àti dáhùn lè rìn akọ pé tẹ̀síìrì dáhùn wọ́n tẹ̀sẹ̀ sọ ọmọ bíbí. nípa inú ti ṣàlà aláìwájà lórí ẹ̀ṣẹ̀ dékè lọ ṣáná àdó kò sí ó rìn lọ ni. kò sí wàhálà síjà náà bá mú ni. <laughs> kì í ti kọ̀ǹdíṣàn díkìrì yẹn gan ni kọ́ lálù àlà ìlú tá à ń sọ ní ìsìnkẹ́ tó ní jánábà gbadé ti ṣe jánábà ló mu kò sí problem ọmọ bá dé kiri rẹ lọ. bẹ́ẹ̀ni ó súnmọ́ kákọ́ sẹ́lọ̀ nítorí pé kò gbọ́dọ̀ ṣe síkìrì ńlá yẹn. òhun ṣé bọ́kọ rẹ̀ lè súnmọ́ ṣé bó lè kírun ẹ ṣàlàyé fún wa nípa ẹ tó wẹ̀ ọ́ tó bá tó fọ́ ọkọ̀ àrùn ibi tí ẹ̀kọ́ àrùn ló dára o ṣé àlàlá ìbàjẹ́ ló ń kàn. kí ló wá débẹ̀. Naam pípé àyàkùdù àdúnà wọn ojú mọ̀ ní àwọn náà pé tó bá dàbàrà. bóòlù ẹ fi sọ wọn. Ndé di. Ẹlẹ́rù ń bá wa kọ́ mọ́jẹ̀ pé kèké dáná bí sọ̀rọ̀ sí a ti ṣàlàyé lẹ́yìn lọ́sẹ̀ tó kọjá dúpẹ́ fún lọ ẹni tó bá wà ń bẹ kó ṣàlàyé fún Badamasi ilé ìgbà tọ́kì àrífẹ́sì ló ti kọ̀ hmm? wọ́n sọ pé. بعد الاستعادة والبسملة إن الله وملائكته يصلون على النبي والله وأنت راجل قلت أعوذ بالله بسم الله أنا لا أعوذ بالله بسم الله آه، الله أكبر أوه صفر أعوذ بالله من الشيطان الرجيم وأنا لو استعادة بسم الله الرحمن الرحيم ló tún ṣe basimala islam yẹn ṣeré àwọn ọgbẹ́ bá a dọ̀lẹ̀ ṣe àádọ́ tí wọ́n basimala ṣàkè ní kékeré yẹn tó máa dáhùn jẹ kí lẹ́yìn ìgbà táwọn jẹ ti kí fún wọn àwọn àwọn àsìkò fún wọn sì ti dédé àsìkò ọrùn àti òun bá ti dédé èèyàn dá tiẹ̀ kí náà nì torí pé èèyàn gbọ́dọ̀ kírun kásìkò tó tù kò níbi kan tó pé bá a dà yóò ní àgbọ̀rọ̀ jáwé tóbi àwọn olùbílá ń lẹ́sẹ̀ tó ayé ẹ̀rọ káwọn ẹ̀lòmí fẹ́ ti ṣàǹṣàǹ yìí wọ́n lè kọ́ gbọ́lágbá kan tí òkun fi bí kìnní kankan àwọn olùbílá ń lẹ́sẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ náà ẹ̀rọ tó bá òṣùwọ̀n mi kìláta nínú ìmújúmọ̀ yóò san raka tún padà tó bá baraka tán lódodo. baraka ó kàn báyìí. àwọn náà lọ sọ pé ó mí sí raka tán. sọ yorùbá ìṣòro òyìnbó tó wí òkò rọ ọ̀pọ̀ yìí kí o tún lọ kó mí sí raka kò baraka ọba kan tàtà ya lọ́wọ́. kọ́ ahụ eléyẹn ìgbà tó ti pa é pé wọ́n ti sàdáyà lọ tó ń gbà tó dé àníyàn tí wọ́n dà ní ìsinmi pé wọ́n lọ mo fẹ́ kírun ni wọ́n dà ní bẹ̀rẹ̀ sí ṣé ìyẹn lè ta tí wọn lè gba àkùrán lọ ọmọ tí ń fi ṣeré nígbà tí obìnrin tó sì fẹ́ gba ẹ̀ ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò jágbe wọn kó gbé lẹ̀ yóò wá pẹ́ nìkan kó wá bò ń gbà lọ́wọ́ rẹ̀ mẹ́yìn náà dì mú o akramakumullah tí a bá ra oògùn orí fọ oògùn nù rùn wọn máa ní ká má gbé síbi tí ọwọ́ àwọn ọmọdé kéékèèké ó ti tó alukurani lọ ayé ká máa gbé síbi tí ọwọ́ ọmọdé kéékèèké ó ti tó sọ́dọ̀ abẹ́ sọ́dọ̀ abẹ́ náà. Àìkú sọ. Nípa obìnrin tẹ́lẹ̀ Mùkán ti bẹ̀rẹ̀ àti ó ń ṣe Mùkán tó bá fẹ́ yà Wọ́n ṣe àlàyé àárín fún ọ ẹni tí àlọ́lá ẹ̀ bá jẹ́ tí kò dá pé bóyá já kò dá tí wọ́n lẹ̀ ti gbé ìrìn dúró ibi ṣé kó lọ. ó sì dá lójú pọ̀ sí lálù àlàtẹ́lẹ̀. ó darí kó lù lálù àlàtẹ́lẹ̀. kálá àtọ́ máa kírun sùn títí tí èèyàn ti kọ́ dájú pálù aláwọ̀ sí ètò dájú òní fílà nítorí ètò ò ti dájú títí tí ó fi dájú pọ̀ lálù àlà tó bá dájú pọ̀ lálù àlà ó tún rìn kí. Aleykum ah, salaam. Ẹni tí ó ṣe ìṣòro àlọ́wọ́ tí ó tẹ́ ń gbàdé ìwà jẹ́ tí ó tún máa ìṣòro ọ̀sán. Rárá rárá kì í ṣe nu kọ̀ǹdíṣàn àdúrà ní kọ̀ọ̀sán lọ́la. Bọ̀tí ń bẹ́ nu àdáàbò dùà. Aleykum salaam. Àwọn ọjọ́ wa ni pé ṣe ní ọdún tó tọ́ láti máa ṣe ẹ̀yọ̀tọ̀ sí dípè láti máa ṣàdúrà ní gbígbó òun tuntun. Ìwádìí kò tá máa fi bóyá àdúrà ọjọ́ Júmọ̀ àbí àdúrà tí ìmáàmù tó ń ṣe fáwọn àwọn máa mú lẹ́yìn ìtọ́kírun tán ìlànà níbi gbòòrò èyí ti la máa so ìyẹn. ewu làdó àjọ jùmọ̀. bí àpẹẹrẹ pé kí máa mú kírun tán kọ́ ní àwọn ọ̀rọ̀ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bídíà lélẹ́yìn bídíà gan-an ni kódà ẹ̀ bá àmọ́ gbóhùn sókè bídíà ni pípẹ́ adákẹ́ bàbá lè má mú sàdúrà fún yín àmọ́ àgbọ̀ bídíà ni tó bá tún gbóhùn sókè náà bídíà ni àwọn tó wá kí n tó ń béèrè ni pé kí wọ́n á nípo àdúrà tí lè máa mú máa ń ṣe lórí mímbàrú níjọ́ jimá ẹ máa gbóhùn sókè a sì ní ká máa gbóhùn sókè níbi àdúrà ṣèṣùgbọ́n òbéèrè. Thank wọ́n lọ sàlù alákẹ́ àná kò sómi tó fi sàlù alákẹ́ tẹ́ ẹ̀ mú kò fi láǹfààní àti gbé ó ti tẹ̀yẹ́ mú kò fi láǹfààní àti gbé àkùrán ọ̀gá ẹni tó ń rántí torí ẹ ti tẹ̀yẹ́ mú mi kò lè láǹfààní àti kọ́kọ́ àkùrán rẹ̀ náà. Thank you fífi wọn sọ wípé ànábì sọlá àdìsẹlẹ ọgbà fáwọn kan láti hàn jù bọ́ọ̀lù pè náà wọ́n lọ sọ pé hàn jù.